must arise so and fight my battle. ọlọ́ṣẹ̀wé out revival twenty twenty one ẹ̀yin ọmọ ọlọ́run o ó yá kí gbogbo wa lọ ní ìbápadé jésù nínú pàdé àdúrà lágbára alágbà yìí pọ̀ lọ́jọ́ mẹ́ta bí jésù pàṣẹ fún wòlíì moses ayé ọlágójú bàbá ọ̀nà àbáyọ sọ́nà supritẹ́ndẹ̀ pizzo àkórí ìpàdé àdúrà lágbára ọlọ́jọ́ mẹ́ta alágbà yìí pọ̀ yìí alpha and omega ìbẹ̀rẹ̀ àtòmí láti wednesday twenty eight to friday thirty july látà àdúrà yóò ti máa jò tí jésù yóò ti máa rìnrìn agbára tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ogun ọjọ́ pípẹ́ o ìwọ náà wà ní ìbápadé ìbẹ̀rẹ̀ àtòpin ẹni tí gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀ ó yanjú ọ̀rọ̀ rẹ̀ ó ti ṣe tàwọn kan tiẹ̀ náà ò ní ṣòro ṣe ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórin ẹ̀rí ni ó máa pẹ̀lú bàbá olùgbàlejò bàbá ọ̀nà àbáyọ prophet moses ayé ọlágójú wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò aago mẹ́wàá àṣálẹ́ ní ṣòru máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀rí sí ẹsẹ̀ agbára ọlọ́run nígbani power of blessing district peace zone ilé agbára àlàáfíà kìlómítà tẹ̀ ìbàdàn lálùpọ̀tà ń rò ẹlẹ́sìn gbọ́dọ̀gbọ́ bus stop ọlọ́ṣẹ́ ìbàdàn láàrin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí jésù ìbẹ̀rẹ̀ àtọ̀pẹ́ fúnra rẹ̀ máa wójú tù sí gbogbo ogun.